Isaiah fifty four verse four to five. Má bẹ̀rù nítorí ojú kì ó tì ọ́. Bẹ́ẹ̀ ni kí o má ṣe dààmú nítorí a kì yóò dojú tì ọ́. Kò ó gbàgbé ìtìjú ìgbà èwe rẹ̀. Wọ́n kì yóò sì rántí ẹ̀gbọ́n ìwà òkú rẹ̀ mọ́. Nítorí ẹlẹ́dàá rẹ̀ ni ọkọ rẹ̀. Olúwa àwọn ọmọ ogun ni orúkọ rẹ̀. Ẹnì ràpadà rẹ̀ ẹni mímọ́ Ísírẹ́lì ọlọ́run àgbáyé ìyàwó ìgbà as a branch and is withered, and men gather them and cast them into fire. But if ye abide in me, and my word abide in you, ye shall ask anything in my name, and shall be done unto you. Orí ti sí ẹsẹ̀ ẹ̀jọ̀ tó lè Olúwa ti fi apá àti apá agbára rẹ̀ múra. Èmi kì yóò fi ọkà rẹ sí oúnjẹ fún àwọn ọ̀tá rẹ mọ́. Àwọn àjèjì yóò fún nínú ọtí wáìnì. Èmi kì wọ́n ti jẹ́ fún. Àtẹ̀wọ́n ń bọ̀. irú èyí tí ó ń dojú ti ní dàbí ọyún nínú ìkún. àpàtẹ́wọ́ fún wọn. one one seven one and two ẹ̀yin olúwa ẹ máa yin olúwa ẹ̀yin orílẹ̀-èdè gbogbo ẹ̀yin ẹ̀yin ènìyàn gbogbo nítorí tí ìṣeun àánú rẹ̀ ó wà pẹ̀lú wa àti nítorí òtítọ́ rẹ̀ dúró láéláé ẹ̀yin olúwa. praise the lord. Yeah èmi ò fi gbogbo àyà mi ní olúwa èmi ò fi gbogbo iṣẹ́ ìyanu rẹ mọ̀ èmi ó yọ̀ èmi ó sì ṣe inú dídùn nínú rẹ èmi ó sì máa fi orúkọ rẹ àwọn orílẹ̀-èdè praise the lord. hallelujah ẹ̀yẹ́ ká pàtó ọkàn. Proverbs chapter twenty-three verse twenty-six to twenty-eight ọmọ mi fi àyà rẹ fún mi kí o sì fi ọkàn rẹ dúró ṣinṣin ní ọ̀nà mi nítorí àgbèrè ihò jíjìn yín àjèjì obìnrin ihò yíyá yín òun àṣìṣe wọn ní olùkọ́ òun àṣìṣe wọn ní ara òun àṣìṣe wọn ní olùkọ́jọ fún ara rẹ̀ wọn á pè é. Ìgbàlódé wa ni ó mú ayé dùn, ṣùgbọ́n ọjọ́ ìyẹ̀kú ìyẹ̀kú náà ò jẹ́ kú àbá òdodo ayọ̀ yóò dá sí ṣùgbọ́n ìrètí èrèké ti tó oníṣẹ́ àṣẹ. Iná olúwa mú ọjọ́ gùn. Ìwé òwe orí ìtàgé ọkọ̀ ìṣọ̀kan kọ̀dínlọ́gbọ̀n ọ̀rọ̀ àìsàn sàrẹ̀ lórí ṣùgbọ́n ń gbàdúrà àwọn olóògbé. Àwọn tó yìí wà nínú ìwé máa ń tì orí ìkànnì máa ń kà fún aláṣẹ ìtẹ̀lẹ́kẹ̀ta láti. ẹ̀yin ni ìmọ́lẹ̀ ayé lò ní lábì inú ìgbà ìsọ̀rọ̀ ìjọba tàbí sáwìn àdúrà ṣùgbọ́n láti ọwọ́ olúwa ní ìgbàlà àwọn olóògùn òun ní àgbo ní ìgbà ìsọ̀rọ̀ olúwa yóò ràn wọ́n lọ́wọ́ yóò sì gbà wọ́n yóò gbà wọ́n nínú ìpọ́njú wọn yóò gbà wọ́n là nítorí òun nítorí tí wọ́n gbẹ́kàn wọn lé. mi nítorí èyí ni ó tọ́ bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ èyí tí ń ṣe òfin ìkíní pẹ̀lú ìlérí kí ó lè dára fún ọ kí ìwọ kí ó lè wà fún ìwà rẹ. róòmù oríkẹyà ẹsẹ ojú títí dé òfin àgbàgbọ́ ti méjì lórí ọ̀rẹ́ ọlọ́run ṣùgbọ́n ó lè ní ìgbàgbọ́ ó ti òkú ọlọ́run nígbà tí ó bá ti ìgbà wúrà ìwà búburú kò ní èrè ṣùgbọ́n òdodo ló ń gba ni kúrò lọ́wọ́ ikú olúwa kì yóò jẹ́ kí ebi kí ó pa ọkàn olódodo. ẹ má ṣe fi àìlọ́gbàdà pẹ̀lú àwọn olódodo àwọn aláìgbàgbọ́ nítorí ìdàpọ̀ kí ni òdodo ní pẹ̀lú àìṣòdodo ìdàpọ̀ kí ni ìmọ́lẹ̀ sì ní pẹ̀lú òkú àgbẹ̀pọ̀ kí ni tẹ́ńpìlì ọlọ́run sì ní pẹ̀lú òrìṣà nítorí ẹ̀yin ènìyàn ọlọ́run gẹ́gẹ́ bí ọlọ́run ti rí pé èmi ò máa gbé inú wọn èmi ò sì máa rìn nínú wọn èmi ò jẹ́ ọlọ́run wọn wọn ò sì jẹ́ ènìyàn ẹ bá mi pàtẹ́wọ́. ta ni títí sì ń ṣe nígbà tí olúwa mú Praise the Lord. Second Corinthians chapter six verse seventeen and eighteen nítorí náà ìyàrá yín kúrò láàrin wọn kí ẹ má sì ṣe ara pamọ́ wọn èmi ó sì gbà yín èmi ó sì jẹ́ bàbá fún yín ẹ̀yin ó sì jẹ́ ọmọkùnrin yìí èmi ó sì jẹ́ ọmọbìnrin àti ọmọbìnrin yìí ní olúwa olódùmarè wí. ẹsẹ̀ karùn-ún tí ìjọba. amen. àyànlékè ẹ ṣàkọsórí nínú ìwé òwe orí kẹfà twenty one to twenty two ẹ̀yin aya ẹ máa tẹríba fún àwọn ọkọ yín nítorí ọkọ yín ṣe orí aya gẹ́gẹ́ bí Kristi ti ṣe orí ìjọ rẹ̀ òun sì ní ìgbàlà ènìyàn rẹ̀ ara praise the Lord ọ̀rọ̀ yìí bá.